ẹkún palágẹmọ tó ń fẹ́ sọ́rìn o áńbìlì tàṣe ọ̀pọ̀lọ́ tó ń gbéra ẹ̀ sọ́lẹ̀ o. máa ṣe lọ máa ṣe nìṣó kàtìkiri ní pẹ̀ràn jẹ adìyẹ balógun o kàrà òrokùn ara. ṣe làríkà àríkà bàbá ìrẹ́gùn ohun tá a bá ṣe ìtàn ni yóò dà ó dọ̀la tàbá domi gbígbóná síwájú àtòmí gbígbóná tàbá domi tútù síwájú àtòmí tútù dandan má ṣe lọ má ṣe nìṣó àti kiri ní pẹ̀ràn jẹ́ adìyẹ balógun o ara òrokùn ara òra adìyẹ àdánilóró agbára ló fi kọ́ ni. iṣẹ́ bọ́ ni ṣoògùn bá a ti wáyé parí láàrí àtàrẹ má fòbùrọ̀ ṣẹlẹ̀ yá òbúrọ̀ ìbára ẹni tún òun ṣe ìbásùn ọjà tààrẹ lọ. Ah! fún pé báwọn òun bí wọ́n ti ṣetán ìgbọ́n torí ọlọ́run. kí ló dé tẹ a ní ẹ máa lọ ẹ lè rọgà lónìí. ẹ jọ nítorí ọlọ́run. ẹ wo ẹ fàgbákò lẹ ṣe ẹ rọrùn alágbàkọ ẹ filẹ ẹ jẹ ń pàdé àbíjà kí ni ìṣòro yín gẹ máa lọ. kí ló ṣẹlẹ̀. ẹ rọra sà bí wọn ti dé eléyìí náà ọmọ àgbákò èyí lóhun ọmọ àbìjà eléyìí lóhun ọmọ àdánù ọmọ sokoti ọmọ nǹkan kan. Uh-huh. kí lẹ̀yin fẹ́. ẹ kàrọ̀ sà ẹ jọ sá a ti máa wá ìgbà tipẹ́tipẹ́ a dẹ̀ nídìí ẹ̀pùn yẹn afẹ́ṣe project we are students sá. bí wọ́n ti wí nù wọ́n wá ságbé ni. mẹ́n ṣé torí ẹ̀ lẹ ṣe jí wa àmì ẹ̀yin náà wò náà ilé ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yin ò ń ro tí yín mọ́ tẹni tẹ fẹ́ lọ bá ni. look what will happen is ẹ máa try kẹ́ check me some other time ṣọ́rọ̀ mi yé ẹ́ that's what will happen. torí ẹ̀ la ṣe jí wa láàárọ̀ yìí sá. ah ah. ah wọ́n fẹ́ yín ta ni ẹ̀yin náà fẹ́ fi wá gbọ́gà so báwo dẹ ni. ẹ nípa owó pati tẹni ká wá gbà làwọn fún sa. ọ ọ ṣé mo nǹkan tẹ máa ṣe yẹn ẹ máa try kẹ check me l'office but in the meantime eh, ẹyin náà fi lè ẹ fi ẹ fi ṣòwò ọkọ ẹ. Eh? so um, a try and make sure pé kó má kọjá four o don't keep me waiting. Eh? ẹ ṣe I should ṣe gan. ẹyin ṣe sọ fún yín ẹ try carry me some other time. ẹ wá máa lọ ẹ máa lọ ah, tiẹ̀ dear, àkàì kankan kẹ máa wá kẹ máa wá tọrọ owó ẹ̀yẹ ṣiṣẹ́. wá sí. ẹ àjókòó. orírin lórí wa ìlọ́yà. Ah, ẹ ẹ wò kó máa sọ́wọ́ kankan lọ́wọ́ mi mọ́. ṣé mo sọ fún pé three hundred naira kan kù sí ẹ lọ́wọ́ lálẹ́ àná. ẹ lóòótọ́ ni àmọ́ òun náà ni mo manage tí mo fi ṣe ìwọ̀nba oúnjẹ tàjẹ́ lálẹ́ àná àti èlé. ọlọ́run máa ga ọ̀rọ̀ ẹ ọlọ́run àkókò gbà wá á ṣàánú wá gbà wá lọ́wọ́ ogun náà kan tọ́ka tó rí mi lágbára ọlọ́run. àmín ok kò bẹ̀rù ẹ kí wàá ni a máa ṣe báyìí. Ah, ẹ wo tí n bá ní parọ́ fún yín mi gòmù mi mú nǹkan tá a fẹ́ ṣe ti sú èmi náà. èmi mọ̀ pé ọlọ́run tó ń ṣe ọbẹ̀ kó kúrò ń di àrò. gbà. ẹ̀ ilé iná dá. ọkọ ni mo fẹ́ fi wọ̀ tẹ́lẹ̀ bọ̀ tí ń sìn màá rìn díẹ̀ màá wọ ọkọ̀ díẹ̀ ìrìn díẹ̀ ọkọ̀ díẹ̀ fi yẹn kún tọwọ́ ẹ̀. ilé iná àárín díẹ̀. wá wo rice tó kúrin ṣe ni kó o jẹ o mo mọ̀ọ́mọ̀ ṣẹ́kù fún ẹ ni o. Ah, <laughs> ẹ̀yin gan ètí wàá mọ̀ manage gan. Ah, kí wàá la fẹ́ ṣe fọlọ́n. kò sí mm. ẹ ṣe. kò tẹ́ kí ẹ ṣùgbọ́n. ẹ bá pè é. ẹ ń bọ́ ló wá dà ọ̀dọ́dẹ́lu ni. ó dà ok ok ok ó ti yẹ ẹ kò sí wàhálà. love you. love you too. bye. bye bye. a ní oṣù olóòlè ilẹ̀ tí ń ṣú ó ní ìdánwò ṣáà ní iṣẹ́ tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ kò burú ọkọ mi máa rọra o hmm. máa rọra ilẹ̀ ń yọ o orí mi o kí bàbá rẹ ti kú ta la rí pé ṣàánú mi o máa rántí ilé tó o ti jáde o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀ ń gbọ́ wá lóò lè dúró o wá rán mi sí ìyá lákàrà. ẹ wo mọ mi kò ń ṣe gbogbo ìgbà tí n bá wá bí ni màá máa rán yín sí ìyá lákàrà náà owó tó wà lọ́wọ́ mi gan-an kò o ti máa fi rè epo olókùn lọ́wọ́ mi. bó bá ti wọ́n mọ kí n tó bá ní mo wá kí n mú un fún. ẹ wo màmí kò ń ṣe a ní kò sí more change lọ́wọ́ mi bóyá tí má tún padà wá ṣá máa try láti rí wọn but for now. ọkọ mi àlàó <laughs> olówó orí mi ó jèrè bàbá mi nẹ so ah, ti fẹ́ máa lọ ni. bẹ́ẹ̀ ni ma ẹ mọ̀ pé ilẹ̀ ti ń ṣú so mo ní kí n bẹ̀rẹ̀ sí ni máa lọ kí n. ee eh, bàbá mi ò ní jáàmù lágbára ọlọ́wọ́ ọ̀dọ́nù mọ́tò orí ò ní forí lu nǹkan kan ní bàbá mi. <laughs> ẹ kú àbójúbà. <laughs> mami ẹ̀yin náà fi lè yẹ fi. Ah, mọ filẹ <laughs> mọ filẹ ọkọ mi ah, ṣé gbogbo ìgbà tó bá wálé náà lọ fẹ́ mọ fún mi ní nǹkan ni filẹ. ẹ kò síbẹ̀ ẹ kàn fi lè. <laughs> bá ń tọ́jú ẹ. oúnjẹ ah, ọmọ ni ẹ̀gbọ́n. sílẹ̀ wo. alákàrà o ìyá alákàrà àwẹ̀lé. mo sáré rè wo nǹkan kan ní àgbàlá ni ó jèrè ìyá mi ẹ kú délé àmọ́ gbúrò ara wa lálàáfíà. àmín àmín àmín àmín ẹ bó lẹ ṣe wá ṣe lẹ́ẹ̀kan ọmọ yín ní ẹgbowó ẹlẹ́ẹ̀gbà kódà kò mówó náà lọ ó ní mú fún yín ni o. n ò tiẹ̀ sì wá bínú o ṣùgbọ́n ṣé gbogbo ògbà tó bá ti wálé náà ni ó mọ̀ fún yàlákà ní nǹkan ni kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wò yàlákà ẹ wò bọ́mọdé bá ń ṣọmọdé ṣé ká tó wá ní àgbà iṣẹ́ yìí náà ni bọ́mọ bá sọ̀rọ̀ yín ò ní ẹ̀ka léhùn kún ọmọ yín ní mo lẹ́ tì sí. ẹ wò wò mí yọjú wo inú léhùn kó rẹ wò nǹkan kan ah, ah, ah, kí ló rí ń mo rí iṣu ilé kan mo rí gàrí tí wọ́n bù kalẹ̀ nǹkan bíi ata ẹ̀gúsí gbogbo ẹ̀. àlàó ni mo gbé e lẹ́dẹ̀ pé bí bá ń lọ yóò lè gbé e lọ bí bó sì ṣe gbé e funu ọ̀sámọ̀. ẹ má bínú yóò gbẹ́njọ́ mi ọ̀ọ̀ yóò gbẹ́njọ́ mi ẹ wò ó lóun ní nǹkan kan tó wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lọ́la torí ẹ̀ ló ṣe tètè lọ ẹ má bínú ẹ gbà. fílẹ̀ wò mí tó bá yọ ọ wọlé ó kò sùn àti gàárì ó gbé lọ fún èmi ò gbowó ń tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ gbowó ẹ bẹ́ẹ̀ bá ti gbowó èmi náà kó iṣu wọn ò sì ti gbé gàárì bẹ́ẹ̀ bá ti gbowó. wá wò mí o tíwọ náà bá ti gbé gàárì tó sì kó sùn kálukú ó dúró láàyè ẹ tèmi nu. No. ọ̀rẹ́ iléyà eh, ọjọ́ ti ń re bí àná. wá ah, ah, ah, díẹ̀ sì jókòó kó sinmi kó jẹun náà kó tó máa lọ. má jẹun jẹun máa lọ bá lọ pa pọ́nlé. ẹ ti lọ sá pírẹ́mì tí ń ṣoúnjẹ orí ẹ̀yàn gbọ́dọ̀ kò gbọ́dọ̀ àbó rí nǹkan tí n tẹ̀ ń bá sọ gan-an nìyẹn mo ní kó tiẹ̀ sì jókòó kó sinmi náà kó jẹun kó tó máa lọ. Eh, eh, ìyàwó mi má Eh, ìkejì ẹ ó wà ní ó dẹ̀ ti ṣe oúnjẹ lẹ́tọ̀ọ́ ó dẹ̀ mọ̀rọ̀ yín obìnrin kò sí nǹkan tó máa ń dùn yín ju pé bóyá kẹ ṣe oúnjẹ fún kí ẹ máa jẹ lọ. ẹ̀rí yẹn sọ a very good point. Ah, ah, ṣé gan bàbá jẹ́jọ́ mi ṣé gan eh, o ṣe. tó bá jẹ́ bẹ́ẹ̀ um, transfer lọ́dún ṣe gan ọ̀rẹ́ mi ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ àní sùúrà thank you so much. ìyá màá dẹ̀ máa jẹ́ yán mi gbà mí o ó dá o ọ̀rọ̀ àyà kọ́lá dé ṣíra ìwà wa. Ah, ah, ah. My presi. My presi. Ah, ah. Secretary You o ah, ṣé apiriyan ní kínkí ni àbí ẹ kú ọjọ́ mẹ́ta. anyone sir. <laughs> ẹ jókòó ẹ jókòó. yes sir. yes sir. ah wa darling má bọ̀ ọ́ ń gbà tó ń ṣàlejò. mi ò tẹ́ ẹ ṣìbọ̀ pé ẹ ṣì lè rántí ojú wa pẹ̀lú post wa. ọ̀ọ́ mi ò ṣe ní mọ̀ yín mo mà ní èénú gan ṣe bí adétọ́lárè president. bẹ́ẹ̀ni sọ. pẹ̀sìnì Rónkẹ́ secretary. bí aró ní Rónkẹ́ Búkì lórúkọ tèmi. àmọ̀dánù mẹ́ ẹ̀bọ tí mo gbìyànjú ṣá ẹ pẹ̀lẹ́. bí ìṣe wa ní ọdọọdún ní orúkọ ẹgbẹ́ ọmọ ìwájọ́wà ladies club. wọ́n ní kí n fún yín ní invitation card àti lẹ́tà yìí sà. fún ayẹyẹ àjọ̀dún ẹgbẹ́ wa tí a máa ń ṣe lọ́dọọdún gẹ́gẹ́ bí ìṣe wa sà. ọjọ́ kẹrìnlá oṣù tó ń bọ̀ lẹ́ máa ṣe. bẹ́ẹ̀ ni sà. <sighs> all right. Eh, lágbára ọlọ́run máa gbìyànjú mo máa wà ń bẹ̀ kọ́lọ̀ ń ṣọ́ àjùgbà yẹn lọ. àmì sà. ẹ pẹ̀lẹ́ all right ẹ ṣe. sà ẹ méṣù ọpẹ mú màdàmú dáńtọ̀ tẹ̀ nítorí last ten nìkan lẹ dá wa. <laughs> kò sí wàhálà ṣẹgbọ́n. ẹ ẹ má bínú ti ọdún tó kọjá àmọ́ lágbára ọlọ́run lọ́dún yìí àjọ máa péjú ṣe ni tọdún tó kọjá yẹn àwọn náà náà ràn mí iṣẹ́ mo lọ ṣojú wọn níbì kan ni má bínú. ẹ ṣe gan sa ẹyin lẹ kú dídé my president ẹ má bínú ok owó ìrìnnà yín máa pa gbogbo ẹ̀pọ̀ tí wọ́n bá ti wá fún àjọ̀dún. kò sí problem ẹ ṣe sá <laughs> all right o ẹ ṣe gan o ẹ bá mi kí àwọn tó kú o kí ẹ bá mi kí PRO that should be uh, eh, care, right. ṣé àwọn ọmọ ẹgbẹ́ yìí wọ́n ti mọ̀ pé èèyàn ń rárá yìí wọ́n kàn tiẹ̀ mú invitation letter ti kàrí wa. ṣé wọn ò mọ̀ pé ayé ò lọ bí ọ̀pá ìbọn ni wọn ò rí lẹ́wọ̀n rẹ̀ ní ọkọ ni. oníṣẹ́ àlọ́ lọ́rùn ọ̀tàn mọ̀ pé kò pọ̀ nínú oore tó lè ṣe láti kà mí kún ẹni tó máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn mo ẹ̀yin lè ṣàlàkà here before ẹ̀yin náà lè ṣàlàkà báwo la ṣe wá fẹ́ ṣètò dùn ó yẹ káwọn pípọ̀ iná mọ̀ pé ìgbà ọ̀ṣà lọ bí òrèrè ó lóun máa jẹ́ kí n lè ní wáṣíwáṣí. ẹ ṣórí kò ń ṣe pé wọn mọ̀ pé ìgbà ọ̀tọ̀ lọ bí òrèrè wọn kàn nífẹ̀ẹ́ ọlọ́run mọ́ wọn lára ni ìwọ náà wo ah, wọ́n mọ̀ pé bíbá ikọ́ la gbé ní last year náà wọ́n trace wá wá sí bíbá yìí wọ́n ṣe wá wọlé yẹn tó ń rí pé gbogbo nǹkan ti change káwọn náà wá change mind wọn lẹ́tà àti invitation card tán fẹ́ fún mi kàn má fún mi mọ́ àwa fúnra gan àárò lọ́kàn ara pé arébánijẹ́ àgbọ̀nsàlẹ̀ làwọn pípò yìí torí ńgbà tó wà àwa náà náà fún tàǹbà wọn ṣalága mi nígbàgbọ́ pé ọlọ́wọ́n ṣe àná tani ọlọ́wọ́n ṣe àná. ọlọ́wọ́n àkókò ṣàánú wa ò ní owó ọlọ́run ẹ má jẹ́ kí ẹni ilé ní gbàṣẹwàṣẹ ọkọ mi ló ń ṣalága òun lọ́dọọdún wọn ọlọ́run ṣàánú wa ah, má má jẹ́ kó fi wá ṣe ẹ̀yẹ ọlọ́run. ṣàánú wa má jẹ́ kó tara ẹ bú wa o. má pé ajé fọwọ́ bà mí. ajé fọwọ́ bà mí. ajé fọwọ́ bà mí. ajé fọwọ́ bà mí. ajé fara tìmí kí n dẹlẹ́ni. ajé fara tìmí kí n dẹlẹ́ni. bóbìnrin bá ṣe nǹkan oṣù yín dá ṣọ́ọ̀bù ni. bóbìnrin bá rí nǹkan àlejò ẹ̀ ń da ṣọ́ọ̀bù ni. àṣírí mi ò ní tú láyéláyé. àṣírí gbóhùn ni kọ́sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti dayọ̀. àṣírí rẹ̀ ò lè túmọ̀ ó ti dọbẹ̀ kọ́ máa jẹun lọ́ni kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gidi gan bàbá ẹ ṣe gan. káàbọ̀ o ọ̀kárí o hmm, hmm. wá yàn yín wá yàn yín èé ah, ah. ṣe ọ̀tọ̀ wàá mójútó ọmọra báyìí. Eh, bíi ti báwo bá. ọ ṣàwà yẹn á ṣiṣẹ́ fún ọ ọ wàá ṣiṣẹ́ tán ọ máa lọ yọ ọ bẹ́ẹ̀ náà bíi kání kò tiẹ̀ sí palára kankan bọ́ ọ bá sanwó àtàrí tó sanwó òyèrè ọ ṣáàṣì tiẹ̀ sanwó òjẹ́gùn. Ah, ah. ẹ má bínú màá rí yín tí bá padà màá rí yín. màá rí yín màá rí yín tó ọ máa sọ náà ni èyí ó bí mi ná jù òun ni tí ọmọ tó pé èmi èmi o n ó fún mi ní owó iléèwé rẹ̀ o ò sì fún mi lówó iléèwé ọ̀hún ilé ọdún kìíní ọdún kejì ọ wá di kìíní ọ à ń pè é màá rí yín màá rí yín màá rí yín. bàbá mo rò pé ti sanwó yẹn ni. bí n bá ṣe ń kọ́ mo mi bí n bá ṣe ń kọ́ wo owó pẹ̀tọ̀ owó ojú òní yìí tẹ yá mi bàbá ẹ ń dá padà kódà èèyàn máa ń níwà rẹ̀ kan ohun tí bá ń ṣe ni ok ok ok ẹ bàbá kò ń ṣe pé kò sówó lọ́wọ́ mi ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ mi gbogbo ẹ ti ní. n tó fi ah má bínú ń má bínú gbogbo ẹ̀ ní ọ̀jọ́ra wọn. ẹ ẹ má bínú màá rí yín tí bá ti padà wá. awu èmi bàbá ṣe déédéé bò ti ṣe ajé òdì fẹ́mi ń bò mí. nǹkan kékeré nìyẹn bàbá ẹ ṣe gan ẹ ṣe. káàbọ̀ o ah, èèyàn ní oríṣiríṣi làwọn èèyàn jẹ ojú ẹlẹ́yà mi máa kọlà. Ọlọ́run jẹ́ òṣèlẹ́yà kí ló ṣẹlẹ̀. àwọn ẹgbẹ́ tí mo sọ pé wọ́n máa ń fi mí ṣe alága wọn ní ọdọọdún yẹn hmm. àjọ̀dún ọdún tẹ́lẹ̀ ó ti fẹ́ẹ̀ pé báwo ló ṣe máa jẹ. <clears throat> ọ̀rẹ́ lílọ ló máa jẹ ó hmm? èyí tó jù lọ́mọ ẹni kọ́lọ́n ti ṣọ́ ẹ̀jú ọjọ́ náà lọ. ẹ mú mọ ọmọ yẹn ṣùgbọ́n kí ni àǹfààní bàbá tí ò ní owó tó máa fi ṣe bàbá lórí ọmọ. Eh, kí láǹfààní ìyá tí ò ní nǹkan tó fi máa ṣèyà lórí ògo wẹrẹ eh, sọ fún mi eh, àpọ́nlé wo ló wà fún ẹ̀ńtà àfiṣalága tí ò lówó tó fi ń ṣe fújà lẹ́gbẹ́ ká máa sọ ti aṣọ gidi tó máa ń bu ìkún ní láwùjọ gbogbo ẹ̀ ni mo kà sílẹ̀ ọ̀nà olófinró pé mi ò fi ní ṣẹlẹ́yà báyìí. ọlọ́run ni yóò ṣẹlẹ́yà ọlọ́run ni yóò ṣẹlẹ́yà ẹ wo gbogbo ohun tó kà sílẹ̀ yìí kò tó rò náà kò tó rò rárá wo jẹ́ nsọ̀kan fún ọ̀rẹ́ sórí ojú ni o imú ni o kò séyìí tó ò lè gbé sáré so Kọ́ládé fọkàn ẹ̀ balẹ̀ hmm? ṣé kò ṣáà ti wọṣọ gidi lọ ni kò dẹ̀ ti mú owó dání sápò. jù bẹ́ẹ̀ lọ. fara ẹ̀ balẹ̀ kò sí wàhálà kankan rárá ṣùgbọ́n kò sí wàhálà. Ah, Kọ́ládé, Kọ́ládé, Kọ́ládé. Kọ́ni bọ̀bọ́n ti ń rán mi létí ni, you know. Gbogbo eléyìí ò bá má ṣẹlẹ̀. Um, okay, um, so kí la máa ṣe báyìí? Owó ẹnu ló wà dé olú. Um, tí n bá dẹ̀ ní kó ṣẹ̀ṣẹ̀ lọ ra aṣọ ń sìn, wá tí lọ ṣẹ̀ṣẹ̀ ń gáṣọ fẹ́ ràn fún ẹ ìwọ́de ló ní ọ̀la ni ètò ọ̀hún báyìí àbí. ọ̀la ni. yà yà yà mo láṣọ kan nu lé mẹ́ mo ti wọ́jú ẹ̀ nǹkan lọ tí n bá gbìyàn fún ẹ kọ́. Ah, ah, ìyẹn náà dáa ọ̀rẹ́ mi yẹn náà dáa ṣé bí kí n ṣàtìrí aṣọ tó buyì kún mi kí n bu kí n gbé lọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí alága ni. màdé tún owó díẹ̀ kan fún ẹ kí wọn náà lè rí nǹkan ná níbẹ̀ àbí. mo ń bọ̀ dúpẹ́ lọ́wọ́. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀. bàbá ńlá irọ́ ló pa màyà ẹ kí wàá láǹfààní ọ̀rẹ́ tẹ́ ń ṣe ṣe bí torí ká lè ṣèrànlọ́wọ́ fúnra la ṣe ń ṣọ̀rẹ́ ṣé pé ọ̀rẹ́ bẹ́ẹ̀ rẹ́ bá lè kú kú lẹ́jọ́ ń bára yín ṣe ó wá báṣọ àwọ̀kù fún ẹ ìwọ náà wá ń gbébọn lé ah, mo jẹ́ kí n sọ fún ẹ. tápá ọba ṣe san kàkà lérí náà ah, wo ó yà ni lọ pátì yẹn tó o bá ṣalága wọn lọ́dún yìí wá dé ṣe lẹ́mìí àbí kí ló dé wá ní ní ní kó gbàṣọ àwọ̀kù fún ẹ pé kò wọ́ lọ sí pátì aṣọ tóun ti wọ̀ rí táwọn èèyàn ti rí lọ́rùn ẹ̀ ah, irọ́ o tí ò kì í ṣe pé kò ní tó lówó lọ́wọ́ ìgbà mélòó ló máa fi fún ẹ lówó tó máa lọ sọ́jà tó máa raṣọ tó máa gbé fún télọ̀ tí télọ̀ máa ránṣọ ó wá ní kó máa wọṣọ àwọ̀kù àkójọ <laughs> kò ní ṣeéṣe. òun hmm. <sighs> nìyẹn o nígbà tí ìjàmbá iná sọ wá di aláìní máa dogun máa dọ́gbọ́n nídé olùpariwo kiri kẹ́rẹ́kẹ́rẹ́ ọkọ mi sọ ilé ọ̀rẹ́ di ọ́fíìsì abalọ àbàbọ̀ ọkọ orí ìbànújẹ́ náà ló ń ṣe fún wa. Ah! aṣọ àwọ̀kù láì tiẹ̀ ṣe kó fi ṣoògùn owó ẹ̀ ò ju two thousand naira lọ lọ́wọ́ ẹ̀ every time tó bá ti lọ kò ju two thousand lọ. Ah, kí ló dé tí wọn ò bá tiẹ̀ fura ọ̀rọ̀ yín kan èmi lóminú ó ń bà mí nínú jẹ́. ṣorí fún ẹ lójú ara ènìyàn ah! ìwọ ló ìwọ ló ṣebí ìwọ ló dáadé olú ìwọ náà ló dé dá kọ́ládé ọkọ mi tó wá sí ìwà jẹ́ kọ́ládé ṣe ìwọ ló òde bá mi dáríjì bá mi dáríjì ọlọ́ọ̀dẹ dáríjì kó ṣàánú wa olórí èyí ti pọ̀ jù bùkún yìí pọ̀ lọ ṣàánú wa ṣàánú ó sì sún mi ó sì sún ṣe ní lóore tó ń fún mi lóko ìdí òpẹrọ ọ̀rọ̀ gbèsè ayé mi ó ti sú mi pátápátá ẹ̀wò ń ṣe ni gbogbo nǹkan ló kan gógó àgùntàn mi ò dẹ̀ pa aṣọ ìṣẹ̀dá ẹ̀ẹ́dẹ̀ má wò mí ràn bàbá iṣẹ́ rí mi tó le dé gan òde kan wà tó yẹ kí n lọ léni tó yẹ kó yẹ mi sí mbẹ̀ ṣùgbọ́n tó pé mi ò ní nǹkan kan lọ́wọ́ mi ò ní nǹkan kan tán tiẹ̀ fi ṣe lárí mi lè lọ ọ̀rẹ́ mi kan ló ní kí n gba aṣọ kan kóun fi ṣe mí ní àánú kí n wọ lọ́bẹ̀ẹ́ mo bá délé mo rò fún ìyàwó mi ìgbà tí máa sọ fún ló jẹ́ kí n mọ̀ pé ṣé kí ma máa tọrọ aṣọ wọ̀ kiri fún òde ló ṣe pàtàkì ni àbí kí èmi náà wá bí ṣe máa mójútó gbèsè ayé mi bí mo ṣe rí pé mo ní láti pa òde yẹn tì nìyẹn tí mo fi ń bọ̀ wá báyìí bàbá ẹ torí Ọlọ́run ẹ jẹ́ kó pin báyẹn ẹ ràn mí lọ́wọ́ ẹ lè ṣe ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. ìfanigbani Ọ̀rànmìlà ni olùrànlọ́wọ́ ẹ̀dá ọ̀gbọ́ ìwọ náà wà kó okùn látijọ́ yìí ò lè sáré sọ̀rọ̀ ààrẹ òrì ayé ò ṣeé gbé lójú bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àràgbé láyé hmm. bẹ́ẹ̀ ni òrì ayé yìí kò fẹ́ ká gbé náà òun bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ ká gbé dúníyàn ṣe nǹkan àtàtà wọ́lá láti ṣe tọ́wọ́ àmà ti ṣe ara ẹ̀ ọgbọ́n ẹ̀ ń wó ti ṣe fún un àmọ́ yọ̀ọ́ jẹ́ mọ́kọ́ lọ́kọ́ padà wá á bẹ àwọn àgbà ibi tá a bá ti mọ́rọ̀ rẹ ṣe á lè mọ̀ yóò ná ọ lówó. ẹ wò sá iyekíye tó bá wọn kò ná mi agbára ọlọ́run máa gbé kì í ṣe pé mo ní lọ́wọ́ ṣùgbọ́n mo máa jálàmbá káàkiri láti rówó yẹn kò sí wàhálà sá. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ. wọ́n padà wá lọ́tàn la òun ò wọ́n bọ̀ ṣẹlẹ̀. awo awo ṣe dáadáa ni ah, kò yẹ kẹ́ ẹ tí ìbúròkù aago tí ìlú. aláfowó dánwò ni. wọ́n lè ọ̀fowó dánwò bí mo pé wọ́n fún wọn lọ́sẹ̀ tí ń bọ̀ àbí ìwí fún wọn pé ń fún wọn lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n tún à ń dọ̀ láàmú. gbogbo apáta tà sọ gbogbo apáta nílé. nílé ìwé ìjọba náà. bẹ́ẹ̀ni. Ah, a máa rí nǹkan o gbogbo owó tó ti àṣẹkùn lọ́wọ́ èmi kò ju ẹyin múrí márùn-ún lọ owó ọ̀hún gan-an dà. ẹ eh, bàbá ṣé ọmọ yín ni ọmọ mi ni ọmọ ọmọ mi tí ó ṣaláìsí ni bàbá rẹ̀ ti kú gbé bàbá rẹ̀ ó sì tó kú níyà rẹ̀ ti kọ́kọ́ náà lójú ó dèrò ọ̀dọ̀ mi èmi ni mò ń rìn a ní kó wọn kàwé kọ́ má tán ṣe awo dòkónlé bíi tiwa kó ṣe bíi tàwọn tí máa kú lówó lérí móhùnmáwòrán pé gbogbo àrùn tí bá ń ṣe yẹn gbé wá òun ni ó lè jẹ́ tọ́jú yìí bẹ́ẹ̀ dúró èló ni owó exam náà. wọ́n fẹ́ fún mi sà. kúrọ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ kí lọ́ọ̀ ń pariwo má dá lóhùn oje ẹgbẹ̀rún kan àti àpò méjì àbọ̀ ni. ọ̀nà ìjọ àfàìfù bàbá. òun náà ni. bàbá iye náà nìyẹn. òun náà ni wọ́n fẹ́ náà ni tí o bá dẹ̀ sanwó ìwọ̀n ni yóò ṣe ìdánwò. wọ́n ti ṣe ìdánwò tó lọ gan-an ní ṣe. wọ́n wọlé kó tó padà lọ ṣe ìṣàmútiẹ̀ ọbẹ̀ wọn ni àṣẹ wàá sanwó wọ́n sì dá tiẹ̀ sí fún. ọ̀kàrí ó ti ṣe fún mi tiẹ̀ ní àjọ tá à ń dákọ́ lọ́hùn ó jẹ́ àkó lọ́dọ̀ wọn ni. o wá tètè máa lọ báyìí kó lè san owó yẹn kí wọn náà lè bá wọn ṣèdánwò ó gbọ́. ọ̀gá yìí sá. Ah, ah. káàbọ̀ máa pẹ́ kó fún gbogbo ẹ̀ pérépéré àwù n bó pò lówó lọ́wọ́ ni ẹ̀. bọ́lá ń ṣe máa ń ṣe ọlá ènìyàn ọ̀rẹ́ mi tí mo ní ó fi aṣọ ṣe mí ní àánú hmm. òun náà ló fún mi ní ẹgbẹ̀rún méjì pé tí bá tẹ̀ dé òde yẹn kémi náà tiẹ̀ rí nǹkan fi dé àpò kí n rí fi ṣe fújà lọ́hùn n bá ní kí n kó sápò ńgbà tí mi ò lọ sóde mọ́ ó máa wúlò ń bí ẹni pó dẹ̀ wúlò. lọ́wọ́ àkó fún ló kó mẹ́ta fún náà mẹ́rin tó wà lọ́wọ́ rẹ̀ ẹni tóun fẹ́ lò fún ṣe kókó ju tọ̀dọ̀ tèmi lọ ẹgbẹ́ kí n fóun. o ṣeun. Ah, ah, ẹ ra o bàbá ah, ẹ má ṣe bẹ́ẹ̀. ṣé wọn mọ̀ kẹwọ́ náà ò ní ò ní sẹ́kú máwọn òbí rẹ lójú lágbára ọlọ́run ó ní láàárọ̀ ó ní lọ́sàn-án ó ní dọjọ́ alẹ́ ni ó wàá ní fìnira lólé ayé rẹ yóò tutù fún ọgbẹ́ mọ ẹni ẹlẹ́ni ò ní gbà sí rẹ ṣe ṣeun o èmi ní òṣèwà ní bara mi jẹ́ ngbà tó bá ti dọ́wọ́ mi òun náà ní mọ bí ó ṣe ìmọ̀ ní ọ̀dọ̀ rẹ ti ń gbé kókó wá pé owó tọ yá wa o. ẹ bàbá ẹ má wulẹ̀ ṣe ọnu yẹn kò ní kí ẹ dá padà àbúrò mi lòun ẹ ṣe máa fún àbúrò mi lówó màá tún máa gbà padà lọ́wọ́ ẹ̀ ni tí nǹkan máa ṣe ni pé tí mo bá ti ń padà bọ̀ lọ́tùnla màá ti gbìyànjú màá ti sáré owó mi sí ọwọ́ mi so that tí lílo bá tún kàn màá lè rí ọwọ́ fi sápò ṣáàjọ àdúrà yẹn ni kí ẹ bá mi mójútó ẹjọ́. ẹ ṣe nǹkan mú o báwo lè ṣe dà ìrọ̀ ìjókòó àjọkò ìjókòó kò sí wàhálà ó ṣe mú ọmọ kẹwọ ń ṣe àgbọ̀lọ́rí èèyàn tí ò ní lọ́wọ́ títàn nẹ́ni náà sẹ́ni náà yà yìí tó bá ní lọ́wọ́ tó pọ̀ jaburata àwọn èèyàn máa gbádùn ọlọ́run kò sẹ́ẹ̀ mo ti jíṣẹ́ fọ̀gà wọn láwọn ò ní ọ̀rọ̀ kankan bá yín sọ pé àwọn ti yanjú ń tọ́jọ́ dàwọn pọ̀ lọ́fíìsì tẹ bá wá ní nǹkan kan tẹ fẹ́ bá wọn sọ o ẹ jẹ́ káwọn fi pàdé sọ́fíìsì ó wá lè jẹ́ police office o ó lè jẹ́ sọ́jà office o ó lè jẹ́ prison office o èyí tí ìbàjẹ́ ìbàjẹ́ naval office kò jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run ní jẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n ká tẹ̀ rí wọn. ẹ wá máa lọ ẹ wá máa lọ àfírà àfírà àfírà ẹ máa lọ ah! ọgọ́ gbọ́dọ̀ bá yín bí o. ẹ gbọ́n kan tó sọ ni ó ní mo ò fẹ́ rí kankan nu yín àbí gbogbo nǹkan tájọ sọ lọ́fíìsì náà tó ni. ọ̀gá ẹjọ́ ẹ try kẹ́ understand. kí ni mo fẹ́ understand sọ fún mi kí ni mo fẹ́ understand. ẹ ti gbé explanation wa sir. explanation yìí. kí ló fẹ́ explain ẹ eh? kí ló fẹ́ explain. ọ̀gá ejo take it easy sir. ìwọ ló máa take it easy wọ́n máa bẹ̀ ẹlẹ́bẹ̀ yà what's wrong with you ha no no no ẹ look in a company to i make five million seven million ten million fifteen million just for two weeks tí fi lọ. Let me make five hundred thousand àmì come on five hundred thousand lẹ́lẹ́ make àdínú five hundred thousand ẹ ti jẹ gbèsè seven hundred thousand demi. Ah, ọyọ wọn pa yín ni. ẹ wá kó máa bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ yà o would you get out of my compound please. àbọ̀ kò ṣe fault wa sá. oh fault for for employing an incompetent hands like you. Eh? oh, yeah, come on get out of my my compound. ẹ jáde jáde. gbogbo lẹyẹ sùn. Eh. ẹ máa lọ. ẹ ṣàṣe bí ẹni ọ̀dà kò tiẹ̀ yìí kí ló dé kẹ jáde kẹ jáde nígbà bá wù abú lọ́fíìsì tán ẹ mọ̀ náà lé wa ẹ nílé dúró lọ́fíìsì. wọ́n lọ bẹ́ẹ̀ ní lákẹ́lẹ̀ ọ̀rọ̀ nìkan ló máa ń sọ ó sọ fún ẹ pé mo fẹ́ rí àwọn èèyàn àgbà tó kún wọn síbi ìjẹbẹrẹ sí nípa rẹ ó yẹ kó máa bá lọ pa gẹta gẹta àwọn tí ẹ máa. kó lọ bí gẹẹtì. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoní lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọpẹ́ aṣọ àwọ̀. problem wà lélẹ̀ this is bullshit bullshit. ah problem kí ni nǹkan fún mi i don't know i don't know why. it's not like this before what was wrong with this car i don't know. ah. Ah. It's a real problem. Ó tí ò fún mi problem látàárọ̀. Ṣé wàá jẹ̀sìn? Ouch! This is nonsense. Eh? Ah. Ah. ẹ sọ fún ọ̀gá ẹ̀ kó check mọ́tò yìí láàárọ̀ yìí fún mi. pẹ̀lẹ́ o ṣé kò sí nǹkan kan ṣá. mọ́tò yìí ló kàn ń fún mi ní problem ni ó ti ń fún mi ní problem ó ti pọ̀ jù ti pọ̀ jù kò dẹ̀ ṣe báyìí látàárọ̀. ẹ ẹ ṣe bọ́nẹ́tì. ṣé epo dẹ̀ wà ń bẹ̀. epo wà ń bẹ̀ mi ò kò sí nǹkan tó ṣe látàárọ̀. kò dẹ̀ ṣe overheating. at Блистатель. اوكي اوكي افلح ẹ start ẹ o. ẹ raise ẹ ẹ raise ẹ. ẹ ṣe gidi gan-an. ẹ lè start ẹ o ká Very very grateful. very, very grateful. Thank you so much. Thank you so much. you're welcome. Uh, All right. All right. Um, sorry, just... Yeah, so this is my card. Okay. Um, I'm Daniel, Daniel Gbadigeshi. All right. Uh, Badi Geshin. Badi Geshin, yeah. I be uh, former senator. Senator, exactly. I'm the first one. Ẹ̀yà! <laughs> Mo ṣáà ń wọnà pé mo mọjú ibi kan <laughs> Exactly. lórí TV interview kan àbí magazine àbí Exactly. bẹ́ẹ̀. Ẹ̀yà ẹ̀pẹ̀lẹ́. Thank you so much. Inú mi dùn. I appreciate you gan. Yeah, you're welcome. And I love your hairstyle. Thank you, know? thank you. <laughs> thank you. And uh, the, the, the, prof. Uh, so it's like that. You know. yeah. Thank you. Thank uh, you. I Uh, try can give me a call. All right. It's all right. very, very important. All right. Thank Eshigon. you so much. You're most all welcome. Right. <laughs> Eshigon. You're wonderful. Uh, thank you. Yeah. Kí job. ẹjọ́ mi lọ́wọ́ lẹ́ẹ̀kan bọ̀, it's okay. Ó ti mú wa gbàgbé o, ìbànújẹ́ gbà kan. Ah. Àṣewẹ́ níṣẹ́ Olúwa, ọba tí a pè tó ń jẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí a pè tó ń jẹ́ a ò ṣeun bàbá kàbíyèsí ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore iyì ló yẹ ọ́ ọlọ́run ọba òsánà yẹ ọ́ ah, ò ṣe ò bàbá ọlọ́run ṣe nínú ilé àtúnfàyọ̀ pé ọpẹ́ ló yẹ ọ́ ìyìn ló yẹ ògo ló yẹ Kristi olùgbàlà ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn àánú tó ti ṣí nínú ilé ìlú amáyẹ̀kọ́ tì ah, í àfi ọpẹ́ fún ẹ àfi ìwé fún ẹ o ní nínú gbogbo nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ àwọn oníkájẹ́ kí ọpẹ́ wa kó ju ìbéèrè wa lọ àwọn àfi ọpẹ́ fún ẹ fún oore tó ṣe fún ẹbí yìí Kristi wa gba ọpẹ́ wa alágbára wa gba ẹ̀yìn wa tá a bá ní ẹgbẹ̀rún àwọn tó láti yìn olùgbàlà ṣùgbọ́n ẹyọ pé ìlà tó wá ní ẹyọ tèmi ẹyọ tìyàwó mi à méjèèjì ní olúwa àgbà ọpẹ́ wa ọkàn ẹ̀yìn ta ní sí olùgbàlà wa àgbà wọlé ká lè máa yẹn ká lè máa gbé orúkọ rẹ̀ ga ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín orúkọ jésù. praise the lord hallelujah. Ah, darling in fact olúwa ò ṣeun ní àdúgbò ọlọ́run ìyanu ah, ga o ẹ darling àfi bíi dán léṣù pé ẹ bá yàn ṣe mọ́tò ó fún yín complimentary card ẹ̀dẹ̀ wá lọ sọ́fíìsì òun ló bí gbogbo ilé ìkàlẹ̀ o ló di kan fún yín contract ẹ̀yin náà wá ń jèrè three hundred thousand four hundred thousand lórí contract ah ọlọ́run máa ṣe àmàdúpẹ́ ọlọ́run jọ máa jẹ́ kó máa lọ báyìí o. ṣé o mọ̀ pé bó ṣe jẹ́ idán lójú ẹ̀ ló ṣe jẹ́ idán lójú tèmi náà ah! ọjọ́ ẹ̀ lọ́ọ́ mo máa tiẹ̀ fẹ́ẹ́ fojú di ọmọ ẹ̀ ah! gbogbo kìnìún náà máa ju léńjeléńje báyìí lọ ṣùgbọ́n mo ṣe wọnú ọ́fíìsì yẹn tí mo wọ kọ́ńpìnì bàbá ẹ̀ báyìí ó ń kọ́máǹdì ni ṣé ẹ lè ṣe lè mo lè ṣe mr agnes ṣé ẹ lè ṣe lè mo lè ṣe àti farahàn ẹ farahàn farahàn abọ́dẹ̀ rí nǹkan just look at this but darling um, you see behind uh, every successful man náà ń pè beside nẹ́gbẹ̀ẹ́ tètè mi beside every successful man there is always a woman beside successful Kolade there is Bisola and I will always live to remember that. Okay. Ó ṣé come. mi. Ó ṣé mo Ah. Ó ṣé Ọlọ́run. Hey. Ó ti mú wa gbàgbé. Ìbànújẹ́ ìgbà kan. Bísọ́lá, àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, aya mi. Ọba tí a pè tó ń jẹ́ Bísọ̀, àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Hey ọba tí a pè tó jẹ. kí ló ṣẹlẹ̀ gbogbo ọkọ̀ ńkọ́ gbogbo àwọn káàsì ńkọ́. wo ajẹ́pọ̀ àti ríra ti pẹ́ nìyẹn nǹkan ò nǹkan ò fi bẹ́ẹ̀ nǹkan fi bẹ́ẹ̀ dọ́gba mọ́ mi. Ah, ah. Deolu nǹkan ò dọ́gba ah, but kí ló wá ń wò tó fi wá burú tó gbogbo eléyìí tó tẹ̀ wá lè get in touch pẹ̀lú mi eh, òótọ́ èmi náà ráyè o gbogbo ká máa try contract kan bí lẹ́nìí kankan o in mo ṣẹlẹ̀ láti ń jẹta ni tí mo sáré lọ bá wọn ṣe àwọn nǹkan kan ah, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń ṣe tó máa pè mí lẹ́ẹ̀kan tí mi ò ní dáhùn lẹ́ẹ̀mẹ́ta kí ló wá kí ló burú tó yìí. Eh, eh, sórí àwọn nǹkan tó tiẹ̀ bá mi gan lè jẹ́ ronú straight mọ́. what a twist. Oh èyí ta fi ń ta fi ń ṣe ẹsẹ̀ rìn sí ni. ilé ló fi ń ṣe ẹsẹ̀ rìn dí olú tí mo dé wá ń lù. ò bá jẹ́ àwọn ilé kalẹ̀ ráyè sọ̀rọ̀ ṣùgbọ́n. ó ga ọ àkùdẹ wa le tó bẹ́ẹ̀ because eléyìí eh, gan ìyàwó mi ló ń ló máa ń tẹ̀lé káàkiri eh, yeah yeah this new jeep tí mo ṣẹ̀gẹ́ẹ̀tò òun lèmi máa ń lò hmm. i mean èmi sì lè drop ilé kó tẹ máa lò náà tó fi ń tí mo lè bọ́ máa bọ̀ máa pé ìyàwó ẹ̀ ló ń. ọ̀gá o ọ̀gá ọ̀gá àwọn kan ló ń bèrè yín níta. àti bọ́lá tí wọ́n. mi ò mọ ibi tí wọ́n ti wá o kódà mi ò rojú wọn rí pàápàá. Ah ọkùnrin àbí obìnrin. ọkùnrin kan obìnrin kan. kìnìún kan wọlé. tata o tata. Thank you. jẹ́ mẹ́ta. ẹ ṣe ẹ kú ẹ jókòó. ẹ ọ kí ni mo lè ṣe fún yín. Ah. Um, orúkọ mi ni Àrànsíọlá Ọlákúnlé ẹnìkejì mi. Awópejúṣọlá. a jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ a five. A5. We rule the nation. Oh, that's nice. Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀. Nǹkan tó gbé wa síbi ni wípé a rí àwọn iṣẹ́ tẹ́ ṣe fún ní scope àwọn bíi kàlẹ́ndà bíi billboard àwọn náà dẹ̀ máa ní ìdírú iṣẹ́ bẹ́ẹ̀ láìpẹ́ torí pé gọ́vnà wa fẹ́ lọ fún second term so a máa fẹ́ nǹkan tó tún bẹ́tà tí ní scope yẹn a mọ̀ pé ẹ máa fún wa ní nǹkan tá a fẹ́ reason yẹn tá a fún wa báyìí. ẹ ṣe gan ẹ lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ tí ẹ ní sí mi ìfẹ́ náà kò ní dògùn. alámàmì. mo rò pé èròǹgbà yẹn tẹ fi ní ẹ fẹ́ gbéṣẹ́ fún wa èròǹgbà yẹn á wá sí ìmúṣẹ ẹ jẹ́ kí n béèrè kí ni nǹkan tí ẹ ní lọ́kàn gan tí ẹ fẹ́ kí n ṣe fún yín ṣé billboard ni o kàlẹ́ndà ni àbí eh, umbrella tàbí ẹ fẹ́ ká bá yín fi picture sára mug tàbí anything any kind of souvenir tẹ́ bá fẹ́ òun la máa ṣe fún yín èmi dẹ̀ fi ń dá yín lójú pé ṣe rí pẹ̀lú nǹkan tí a máa ṣe fún yín ẹ gbà yí pé gómìnà ti wọlé ẹ̀kejì eh, bó ṣe máa rí nìyẹn kí lẹ fẹ́ gan a kàn fẹ́ kẹ́kàn fún wa ní àwọn new concept àfáwọn kan tó ti common bíi kàlẹ́ndà umbrella yẹn ó ti wà rampant jù bá fẹ́ kẹ́ fún wa ní new concept tó jẹ́ pé táwọn èèyàn gan bá rí màá mọ̀ pé yẹ́ à we are there nípa àmọ́ nǹkan tá à ń ṣe. I see I see something uh, unique yeah. and authentic. Yes. I see I see uh, ọlọ́run á fún wa ṣe ẹ wo ẹ má bínú sí mi ìyá yóò sì lè mi ò bá ní kó kó kó ṣe ètò rẹpẹtẹ ah, ah, but n sìn a máa lọ sí office. tí mo bá dé ọ́fíìsì a lè discuss properly dáadáa then màá sáré ṣe one or two things fún yín lórí system so ẹ máa èyí náà máa examine ẹ bóyá nǹkan tẹ nífẹ̀ẹ́ sí ni tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ i can add one or two things sí i á dẹ̀ á dẹ̀ dùn ok alright ẹ jẹ́ jẹ́ kí n sáré múra. kí ló dé. padà sí burúkú mi. ọ̀rọ̀ ara mi ò tójú sú mi o ojoojúmọ́ nìkan ń le sí màmí lèmi mi adéolú tí ń rán náírà níṣẹ́ tó wù mí adẹni tó ń dúró de owó olówó láti ṣe ohunkóhun. àmì lémi títí fi mọ́tò ṣe ohun ẹsẹ̀ mo wá dẹni tó ń dáṣà ẹsẹ̀ ó yá ju mọ́tò lọ ẹ sọ fún mi màámi ẹ jọ ẹ sọ fún mi ìgbà wo ni mo wà nífẹsẹ̀ rìn dé gbogbo bí ti ti fi mọ́tò dé ìgbà wo. Ah! ìdí olú má wí bá mọ́ ọlọ́run ò ní jẹ́ ah! ọ̀rọ̀ burúkú wo ẹ ó kàn rí bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé ọlọ́run olódùmarè ó lóun lọ ọba ọ̀pábídà sọ́bídìrẹ́ ọlọ́run olódùmarè yóò yí gbà yí padà yóò sọ di rere dákun ọkọ mi mú sùúrù mú sùúrù dákun jọ. mami kó ah, yá tètè kó tètè dá omi kó tètè dá mi lóhùn. ní kíákíá láìpẹ́ láì jìnnà lóun dá ọ lóhùn. ọmọ ọmọ tèmi wá ń tẹni tó ń wọ̀lú téèyàn kankan ò rí. pé tí ẹ ti check ilé yẹn fúnra ẹ ti wá wo ilé yìí fúnra yìí náà pẹ̀lú gbogbo space tó wà ń ta car park uh, terrace ẹ eh, náà èrò àà irú ìbéèrè wo lẹ́ ń béèrè yìí mi á ṣe nǹkan mọ̀ ní ní sí ọ̀bọ̀ sí ọ̀bọ̀ wà náà. ẹ nù nù kò ẹ ok ok ok ìgbà ọlá máa ríra báyìí ṣé ẹ máa san owó sàkáǹt ká tún ríra rọ̀lẹ́ yìí. díà ẹ ṣì wà lórí ọ̀rọ̀ pẹ́ máa ta lé mo dẹ̀ ń sọ fún yín o. ọ̀ni èyí ò tó fò tọ̀hún ò tó fò gbogbo dúkìá wa mà ló ń wọ̀gbẹ́ lọ yìí orin àdáadáa là ń kọ́ láti jọ̀ǹjọ́ ẹ̀ kàkà kó dẹ̀ da kó dùn kí gbọ́gbọ́n kan sí ṣe ló bẹ̀rẹ̀ sí korò bíi jogbo kí ló dé ilé kan ṣoṣo di ó ní òòta ní ẹ tún fẹ́ tà á ìgbà ó gan-an la fẹ́ sinmi ogun jíjà nulẹ̀. ìgbà tọ́lọ́run bá tó da owó ogun tó ń jà wá dúró ni wá wá wá wo àwa nira wa o ọlọ́run ló ni wá àrà tó bá dẹ̀ òun ló ń fi wá dá a tábàtà kan nu dúkìá yìí ṣé ẹnì kankan máa bi wá ni. yes ìgbà tí kan jóná nínú mẹ́ta tó kù ṣáàrí nǹkan ṣe sí ni. Eh, of course kò sí nǹkan tá a rí ṣe sí. wo jẹ́ ká kú ta eléyìí kó tó wá máa sọ fún wa pé ọlọ́run ó fọ̀fọ̀ rẹ̀ mí wò jẹ́ ń sọ fún ẹ tá a bá ta eléyìí tá a fi ṣe nǹkan tá a fẹ́ ṣé wọ́n wà ń bẹ̀ ni. Eh, ìbànújẹ́ ńlá lélẹ̀ máa jẹ́ o ká wa kọ́lé ká dẹ̀ tún àtà nígbà ṣòro ó má dàbí kéèyàn fọwọ́ ṣiṣẹ́ kó dẹ̀ fẹsẹ̀ dànù lórí. ẹ wo wo wo ẹ òótọ́ ló sọ òótọ́ ló sọ ṣùgbọ́n ìdájọ́ ọlọ́run ah, ṣáàlì bá dín ní wo ìgbà tó dùn òun la kọ́ ilé yìí àbí bàtàtẹ́gùn dẹ̀ ti sọ̀wọ́ òdì òun la fẹ́ tà yìí wo ìyàwó mi tí èmi bá ń bẹ̀ẹ́ ìrètí ń bẹ jẹ́ǹdẹ̀fín kankan dá ẹ lójú lé ní sórí àkọ ilé àkọ ilé èyí tó ju ilé yìí lọ tọ́lọ́run bá ti padà dé sọ́dọ̀ wa ìwọ fọkàn ẹ balẹ̀ náà. aṣíwájú yín ló akẹ́yìn ní nàgbà díà gbogbo nǹkan tá a ti jọ sọ tẹ bá ti gbowó yẹn òun náà ní kí fi ṣe ní kíákíá wo wo má bẹ̀rẹ̀ sí ní ojú olóyìn ẹ̀ díẹ̀ ń tẹ̀ ṣe wá envelope tí màá fi check yẹn sí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní kẹ́rù káàkiri. bó la fi check òun sí báyìí. ẹ wo bẹ̀ dáadáa. ṣáwàdà lílé àbíwò. bí ẹ fọwọ́ sí fi síbì kan. èèrọ. kí lè lè kí ló jẹ check báyìí. ṣáyẹn ni àbẹ́kùté. ìyẹn kọ́ ló mátà. Ah. but inú bí ló wà náà all other documents ló wà ní kọ́kàn ò jẹ́ ẹ̀ báwo ló ṣe wá jẹ check báyìí. ẹ di àṣẹmọ nǹkan tó ṣẹlẹ̀ ẹwà yìí ti gba ọ̀dọ̀ rẹ yín lọ ń sìn kọ lọ rè sí mi check mi fún yín ọmọ fún yín mi. kí n lọ bọ ọ̀rẹ́ mi for another check. ṣé nǹkan tó máa ṣẹlẹ̀ ò tún ní ju nǹkan tó ṣẹlẹ̀ yìí lọ. o mọ̀ wo the last time ti ń lọ fún project ti. Uh contract tí n pursue gbogbo files tí mo submit tán enter ẹ pé wọ́n ti collect ẹ ẹni tó gba file gan ó sign ó lóun gbà wọ́n dẹ̀ náà wá file tì àwòwá sọ pé àlọ́wọ́ ọlọ́run ni. <laughs> wo ìyàwó mi tí iná bá ń jó lórí omi láìkù ó lọ́wọ́ àjùnilọ nínú mi. àwọn ètí dé. wọn ètí dé báwo ṣé ìrìn àjò tán lọ láti gbà yẹn àbí wọn tún lọ míì ni. àtìgbà yẹn náà ni sá. ẹ a tó tó dé báyìí. a tó dé sá. ah ah oṣù kan kẹ. bẹ́ẹ̀ni sá. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàgbọ́ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ. ìyá adéolú ọgbọ́n òdìgẹ àfòkò kò sì sọ oníṣègùn kan tó lè fògùn ẹ̀tẹ̀wò làpálàpá gbogbo àìsàn pátá lólóògùn tiẹ̀ sọ wá rí wàhálà tọmọ rẹ kó sí tọ́ ọ bá fẹ́ kọ́ bọ́ àfikọ́ yára ebi àwọn àgbà o. tó ní ẹwà ọ̀sẹ̀ báwọn. ah no actually mo fẹ́ try láti kọ àwọn nǹkan díẹ̀ kan. bóyá màá lọ opportunity mo fẹ́ rin mo kò fẹ́ sọ nǹkan fún mi ní gba much time no. kò lè sí problem àná. Mm, rárá ti á lọ. hàn ní mi. wo sọ̀rọ̀ tó fẹ́ sọ. màá kú sọ ọ̀rọ̀ nílé o àsìkò lásán lọ̀rọ̀ ni àwọn Yorùbá dẹ̀ sọ pé àyè là á jogún ọ̀rẹ́ tó bá kú tán dúkìá ẹ̀ kọ̀ọ̀kan kò ní kọ̀yàn lọ́wọ́ ṣé rọ̀rẹ́ yín tó ń wá yìí ẹ̀yin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ fún yín òun náà mo sì tún fẹ́ sọ yìí kẹ́ máa gbà síbínú lùkù ṣé rọ̀rẹ́ yín tó máa ń wá yìí máa ń fè fún ọmọ ṣe máa ń dààmú wá síbí báyìí lénìí á wá ẹ̀fún wọn tọrọ ọ̀la á wá ẹ̀fún wọn lépìnì ọ̀túnla náà bákan náà ni ẹ ti gbàgbé ìsọlẹ́nu àwọn èèyàn àwọn ayé tsọtsọtsọ nǹkan tó ju wọn rí ká máa tẹnu wọn bọlẹ̀ máa sọ ọkọ mi ẹ lè ṣe mo mọ̀ pé ẹ lè ṣe ẹ bá fún wọn gidi tó máa fi ṣiṣẹ́ gidi tá a ní huge profit lórí ẹ̀ òun ò dé nígbàgbé yín láéláé ọlọ́run jẹ́ ká jèrè rẹ̀ ṣó dìgbà tá a bá gbé lọ sọ́jà lọ́ta ni ẹ lè ràn wọ́n lọ́wọ́ ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ àti kùtẹ́lì ràn wọ́n lọ́wọ́ gangan òun la wà yìí àríṣe láríkà àríkà ni bàbá rẹ̀ gùn ohun tá a bá ṣe lé nìkẹ́ rántí o ọ̀rọ̀ tán ló máa di tó bá di lọ́la. ó kọ́ ọ̀rọ̀ fún un. ọ̀rọ̀ rèé o òun ló délẹ̀ tó bá ní ká ṣoore torí ọ̀la ó ní òun tán rí ṣé wọ́n ti gbogbo àwọn ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ pé kò ṣoore yẹn àmẹ́ni tó máa sán èní la rí kò sẹ́ni tó mọ̀ ọ̀la ẹ̀ ṣé wọn náà rí bí gbogbo ẹ̀ ṣe rí nǹkan ni ò lọ déédéé níbo la fẹ́ sá níbo ta la fẹ́ lọ bá wá lọ́nà àbáyọ báyìí. ẹ kú kalẹ̀ ẹ má bínú pé mo dá yín dúró díẹ̀ mo ń sọ àwọn kankan lọ́la gbàlá ni. ẹ àfa àkọládé tó jọ̀rọ̀ yẹn tán mo yín wá bíbá yẹn kọ́. Eh, bá a ṣe ń bini náà nìyẹn ó ní mítìn kékeré kan tó ń ṣe lọ́wọ́ ń sìn báyìí ṣùgbọ́n torí àdéhùn tẹ́ ti fún wa mo láti sáré débi. ìgbà tọ́lọ̀ ti kádàrá pé ká mọ yín mọ bí tẹ́yìn náà ti mọ owó bí alihamudulilayi abáyín sì gbìyànjú àṣẹ istihara lórí nǹkan tẹ́ ẹran wa ọ̀rọ̀ istihara sì rèé kúlìláhù nam nkúlìtù nam kúlìláhù là nkúlìtù là èyí tá a bá ti sọ pé tó ọlọ́run dákun bá wa tú kínní ìjárí náà rí ọlọ́run sì bá wa tú àmọ́ gbà tá a wá ṣe istiara yìí wá fi ń yé wa pé bí gbà tí ẹyẹ àyàn ní nkankan bóyá bí nǹkan oorun tàbí nǹkan ara tó ṣàjẹ́ nǹkan lílo ara ẹni téèyàn yá àyàn tá a bá ti rí nǹkan yìí láti ọlọ́run gbogbo òṣòro yín pátá yóò di pẹ̀tẹ́lẹ̀. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó fún mi lóko ìdí um, ọ̀pẹ̀rọ. mo láṣọ kan nù lé mẹ́ẹ̀ mo ti wọ́jú ẹ̀ kan lọ tí bá gbìyàn fún ẹ kọ́. Ah, ah, ìyẹn náà dáa ọ̀rẹ́ mi ìyẹn náà dáa. ṣòkòtò àgbàwọ̀. ṣé kí n ṣe bíi aṣọ. alihamudulilayi aṣọ ara nǹkan lílo ara ẹni ló wà aṣọ náà ni. àfa kọ́ládé nìkan náà ni mo mọ̀ tí ń fún láṣọ. ẹ̀rí gbígbàdúrà tọ́lọ́mù bá fẹ́ fi nǹkan èèyàn kéré yóò fi tòsí ibi tádùn yóò ti tètè gbà ọ̀rẹ́ yín náà ni Mr. kọ́ládé ọ̀hún yóò yá tètè láǹfààní àti gbà padà. àfa ẹ ẹ fún mi ní ìṣẹ́jú kan. torí mítìn tó ti ẹ̀ ń ṣe yìí mo rò bóyá a lè gbàgò ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe gbìyànjú ná. ẹnu ṣe olúbàwọ. báwo rẹ mo tẹ̀ rò pé ò ní lè gbé nítorí ti mítìn ọ̀dọ̀ àáfàá náà ni mo wà báyìí ó mọ̀ pé ok ìgbà tí èmi àtàfà àtàjọ ń sọ̀rọ̀ lọ wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ aṣọ ṣaṣọ jọ aṣọ tí n fún ẹ lọ́jọ́sí yẹn ṣé ó ṣì wà lọ́wọ́ ẹ. Oh, oh, oh. aṣọ tó fún mi pé kí n lọ sí pàtí yẹn ah, yẹ kó ṣì wà lọ́wọ́ mi ok ó ṣe gan. all right. ó ṣe. alhamdulilayi ìgbà tó ti jẹ́ bá ní ìsìn ẹ bá ti rí wọn ẹ̀yẹ mú wa àwọn bá yẹn ṣàdúrà sí ẹ tẹ́wọ́ ká ṣe àdúrà fún ẹ tọ́ ẹni déjì báyìí. ọlọ́run máa máa mú yín àmì máa fàyìn fáwọn amúni ọmọ aráàyè wọn ní kà púpọ̀ wọ́n lè dépò sáàsọ funfun yàmọ́ ìzà dọ́kàlífàdà. وترك موتي يمل دعوى وزكت نفس الهمام وعايزات عند تنو farajitaha bídákíkọtì olúwa mi ni ó sì ní ló ti fi ìlà. fura sí báyìí àmọ̀rí. kò sí mo ní kí n bẹ̀ ọ́ wò ni ẹ kú ọrọ̀ ajé àná ọlọ́run ọ̀la àánú wa. àmín o. mo fẹ́ máa lọ. ẹ wá ẹ jọ̀ọ́ ẹ tí wọ́n bá ní kéèyàn ṣe ètùtù àwọn àgbà ẹ kí ló lè fi ṣe àti pé tó bá ṣe tó ń bo ló gbé lọ. ẹ tún wálé ẹ̀kan sí i àní tí wọ́n bá sọ fún yàn pé lọ ṣe tutù àwọn àgbà o kí ló lè fi ṣe àti pé tó bá ṣe tán bó ló fẹ́ gbé lọ. ètùtù ẹ dákun téèyàn bá sì pèsè àwọn ọmọ ẹ kì í tán ẹ dákun níbo ni ó gbé tutù ọ̀hún lọ. èmi ẹ mọ̀. èmi náà mọ̀ níbo lèmi á mọ̀ béèrè tutù àgbà lọ́ọ̀ mi ètùtù àwọn ajé lọ́ba bí mi. Mm. Benjamin. Ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Mr. Smart, bàbá tó smart jù. Ah! Ìyà mi lẹ́nu o, ẹ̀yin ti gbàgbé ni, pátẹni tó kú, àtẹni tó nù, ọjọ́ kan náà máa jẹ pàdé ara wọn. Hmm. Ẹ ṣó ti rí actually ìwọ náà ṣàgbọ́ tí n pe Mr. Benjamin ẹni tó yẹ kó gbé owó ọ̀hún wá nìyẹn kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò náà. báwo ni báwo ni ṣe bó níye mọ́ọ̀tì tẹ́ dá fún wa àwa yín àárín yín àwa yín dọ́fíìsì wọn lọ sí bọ́fíìsì lọ́wọ́ yín tábà wá yín dẹnu ilé wọn máa ti gbogbo géètì pa ni ọlọ́mọ ọmọ fi yín lé wa lọ́wọ́ lé nìyí kò dẹ̀ sí wàhálà ẹ wọnú ilé kẹgbó wa fún wa ni àbí. listen ṣètìlì ẹ ìwọ náà mọ if not for the um, global recession kò ní sí pé anybody fẹ́ máa sápamọ́ fún yàn kan you understand ọ̀nà bí ṣe máa rí owó ọ̀hún yẹn tí máa lè no meet up pẹ̀lú àwọn debt tó wà lọ́rùn mi ni mò ń bá kànà mo ò lè máa sápamọ́ fún yín. ẹ dá a padà a ní má máa gbá wa mọ́ra mọ́ owó làwa wa gbà gbogbo adẹ̀ la máa ń gbàdúrà pé ká má tẹ̀ èmi dẹ̀ mọ̀ pé ẹ̀ ní fẹ́ tẹ́ ẹ̀ dẹ̀ ní fẹ́ jí ní ten to ten ṣó yé yín ẹ ṣe kí ni ẹ wọlé kẹ̀dẹ̀gbówó yẹn wá fa wa ara wa ti gbẹ. àtẹ̀jẹ́ tó nà tẹ̀ náìsì tí o bá pa ọ́fíìsì ẹ̀jẹ̀ fúnjọ́ kan lásán òun yóò tó máa yọnu sálárì wa. ẹ wo kò sẹjọ ẹ wọlé kẹ jáde. it's part of efficiency to your bloodstream so that tiwọn náà bá ní iléeṣẹ́ tiẹ̀ wàá lè mọ bó ṣe máa handle ẹ̀ ẹ kò ń ṣe pé ẹ mò ń ṣe ní àìdá kankan náà you understand ẹ ṣò ti rí èwo wá ní fóònù tó tún gbé sìn. hello ẹ ó wà nílé ẹ máa bọ́ ń sìn ẹ má fi mọ́tò ilẹ̀ ẹ inú ilé tẹ ẹ rí wa tá a wọ̀ yẹn gan ni kẹ́ máa bọ̀. ọ̀gbẹ́ni ìwọ wa ṣé èmi náà lẹ tún wá fẹ́ máa fọlọ́pàá gbé. bóyá ó ti yá ẹja màgbé. ẹ wò ó má wù yẹn o ọ̀dájú ló gbówó. ẹ jẹ́ kẹ́ tiẹ̀ jẹ́ ayọjú sí màdà kó lè ṣínú kó taná díẹ̀ sọ̀rọ̀ ogun nǹkan tá à ń sọ yìí. màdámù èwo màdámù bá wa dá sí bísínẹ̀sì láti bẹ̀rẹ̀ ni. ẹ jẹ́ ká lọ jàre mi ò ráyè gbogbo ilé o yá yá yá ṣọmọ pé eh, èdè wa bẹ́ẹ̀ ká máa gbé lárugẹ gan eh, èdè wo ni gbọ́dọ̀ parun àṣà wo gbọ́dọ̀ parun gbogbo yín náà pátápátá kẹ máa ní ẹ̀sọ́ kan èdè ìṣèdánwò ráńpẹ́ fún yín ìwọ ó máa pa owó mẹ́ta fóun á sọ tù mí á parí ẹ̀ á tún sọ tù mí ìwọ náà pa mẹ́ta fóun náà má pa tán o á sọ wà á pa díẹ̀ bẹ́ẹ̀ á wà parí ẹ̀ tó á jẹ́ mẹ́ta mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ sọ ìtumọ̀ mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ àwọ̀ bẹ̀rẹ̀. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà wọ́kìrìgbò ẹyà ìwọ náà pa kan fún. àgbà tó jì sí kòtò ojú ẹ̀ ló fọ́. àgbà tó jì sí kòtò ojú ẹ̀ ló fọ́ <laughs> owó ti gbé gbági o ẹ dúró ẹjọ́ mò ń bọ̀. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ. ẹ jẹ́ kí a máa bá bọ̀ torí ẹni tó bá bá lọ ló bá kú ẹ ṣe ẹ hàn oní àgbà tó jí sí kòtò kí ló ń sọ. ojú ẹ ló fọ. tẹ̀lé kó ti gbé gbági bẹ́ẹ̀ yorùbá òun sọ bẹ́ẹ̀ yẹn o bí yorùbá ṣe máa ń pa òwe ẹni pé àgbà tó jí sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n. fún àpẹẹrẹ táwọn eh, sọ ni pé ká gbẹ́ kòtò sílẹ̀ ńsìn kí àgbàlagbà kan kó kó sínú ẹ̀ ṣe pé gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tí bá ṣe gbogbo àwọn kúkú gọ̀ àwọn náà nìjẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó síbẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan kọ́ máa kó síbẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan wọ́n á ti rí pé kòtò lélẹ̀ wọ́n á yẹ̀ fún un kòtò tá à ń sọ yẹn a wá fi wé àìmọye wàhálà àìmọye nǹkan tó lè jẹ́ ẹ̀kọ́ fún yàn ṣó ti yín ìtumọ̀ ni pé ibi tí èmi bá ti kọsẹ̀ tàbí tí ẹnìkan bá ti kọsẹ̀ ó yẹ kó jẹ́ ọgbọ́n fún ẹ̀yin kẹ́yìn náà má bàa ṣerú ẹ̀ fún àpẹẹrẹ ká ní èmi gba ọmọdọ̀ kan sìn ó wá pẹ́ títí ọmọdọ̀ yẹn wá dà mí ṣàpẹ́ ẹ̀kọ́ níyẹn máa jẹ́ fẹ̀yìn tó bá ti dijọ́ mi tẹ́yìn náà bá ti gba irú ẹ̀ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa bá irú ẹ̀ lò ó dà bíbà léèyàn finú hàn yàn dé bíbà léèyàn finú hàn yàn dé ó ti yé yín. so òun ni yorùbá ṣe máa ń pòwe pé àgbà tó jìn sí kòtò ó kọ ara ìkú lọ́gbọ́n. ṣé kọ́ládé wàá fẹ́ ká yé mi bàjẹ́ pátápátá ni tí n pagbo kọ́ládé kọ́ládé ò gbé aago tèmi mọ́. Ah. oòrùn tó ràn tó mú yanyan tó sá lùbọ́gbẹ ṣóun náà kọ́ ló wá fẹ́ padà dìtàn mọ́kọ báyìí tí ò lè tani lára ah èmi èmi déolú náà ni kọ́ládé wá fẹ́ máa mú ṣeré báyìí ah kò lè rí bẹ́ẹ̀. pàdé ọ torí ọ̀bẹ yóò sìn lè. kò sí problem màá màá dúró dè. ok ó dáa kí ni kí n yọ fàyín báyìí. àwo ah, ìwọ má ṣe yọnu. ó dáa. ṣé o dẹ̀ mọ̀gbà tó máa dé báyìí. mi mọ̀gbà tó máa dé mi nílé sùn. Eh, ṣé kò ń ṣe pé ọ́fíìsì ló lọ kí n kàn fẹ́ nǹkan lọ bá ń bẹ̀. rárá ọ́fíìsì kan ló lọ. kò dẹ̀ ń ṣe kó travel. ẹ ah. wò oh, i'm sorry ẹ má bínú mo ti gbàgbé mi mi get ara mi ni ẹ má bínú mo gbàgbé wọ́n travel ni kò dẹ̀ dá mi lójú pé wọ́n máa délé ni hmm, kò dájú bóyá kẹ̀dẹ̀ pé fóònù tí n bá pẹ́ aago ẹ̀gbọ́n kò ń gbé um, anyway ìwọ ṣáà bá mi jíṣẹ́ pé mo béèrè ẹ̀ ok. Ah, ó dá máa jíṣẹ́. and um, ṣé kò dẹ̀ fi aṣọ kankan ránṣẹ́ sílẹ̀ fún mi. Ah, aṣọ wọn ò gbaṣọ kankan sílẹ̀ aṣọ àwọ̀kù àwọ̀kù ok kò sí problem ẹ eh? uh, but jọ bá mi jíṣẹ́ fún ṣùgbọ́n. ó dà máa jíṣẹ́ fún un. ẹ ṣègùn. ẹ káàbọ̀ o. Ṣòkòtò àgbàwọ̀ kí wà ní ṣíṣe nǹkan báyìí kí ni ṣíṣe. ṣàbíso èmi láti ṣe ọmọ àti ṣe ara nígbà tí kì í ṣe pé jìbìtì tẹ̀lé máa sá fún all the time. àlẹ́ mi la láti ṣe ìwé mo máa ma àti ṣe ara mi lọ́mọ ajé lọ síbi tá à lọ. Thank you. mo pè é pè pè pè kò gbágo pàtẹ́rẹ́ bó ti di bẹ́ẹ̀ mo dẹ̀ wá lọ́lé ìyàwó ẹ̀ wá ń sọ fún mi pé kò sí nílé mo ní ìfúnra pé òun fi pamọ́ ni <laughs> èèyàn tó yẹ pé èmi ni máa ń fún ní aṣọ mò ń fún lówó tó máa fi sápò tó máa fi ṣayé mò ń gbé káàkiri ó wá dẹni tó yẹ pé mò ń lé mú sìn ẹ wò àfà e, ejò lọ́wọ́ nínú kíní yìí o a sì ń mú bọ́ ó ti ń jánà. láà láà astagafurullah ẹ jẹ́ mọ́ tọrọ àfojú lọ́dọ̀ lọ́wọ́n bá ọ̀rẹ́ yín tó wò sùnsùn tó mú yín wá sí bíbà wọ́n ti mọ̀ pé èmi ń lọ́wọ́ nínú nǹkan tó bá jẹ́ nǹkan tí ò dáa aláàkúlì ṣe é hí mọ́ alálàọ̀bà àti làm. kí ló wá ń farapamọ́ fún. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ ṣe rí ẹni tó mú yín wá sí bíbà yìí wọ́n ti mọ̀ pé èmi ò ní í ṣe nǹkan tó jọmọ́ bí àbòsí nǹkan tó bá ti jẹmọ́ bàjẹ́ èmi bá yàn lọ́wọ́ sí i n tó ń bá ń ṣe yín náà lèmi ó sọ fún yín tó bá sì jẹ́ pa aran bá wà ń bẹ̀ wọ́n ti ń pàṣírí àwọn òtù sẹ́yìn náà rí i pé wọn ò ní lè mú yín wá báwọn àmọ́ èmi ó ṣe gbìyànjú màá bá yín pè wọ́n kínú yín ó wá lè bá a sí wọn màá fún yín lóko lọ́wọ́n ọba kan tẹ́ ẹ̀ máa pè fúnra yín ẹ máa ṣe tẹ́ bá fẹ́ sùn ẹ rí ẹni tó bá wà ń bẹ̀ lójú rúyà yín torí pé àkèrábù ilé yìí mi abdulwarid ọlọ́wọ́n ọba táwọn wò yẹn ó súnmọ́ wa ju sunrun wa lọ. Eh, láti ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n sì fi ògbé hàn yín ẹgbà ẹ kọ́ ilé. ẹ bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mẹ́wàá lórí ìdúró alákọ̀ọ́kọ́. olùdó mẹ́ ojú wa àdéjọ́ mẹ́ dúró dúró mẹ́ dúró. bó ṣe dúró bó ṣe fẹ́ kẹ́yìn sí kí n wojú ẹ̀ bí ìyàwó mi ṣe ta jí nìyẹn ah, ó ti dùn mí gan àfa. alhamdulilayi ẹ rí èyí rí ní rúyà yín ó fi ń yé wa pé kò sẹ́ni kankan di ọ̀rọ̀ yín. Ah, ah, ẹni tí wàá ń lé ńkọ́. ìgbà tó jẹ́ pẹ́yìn lẹ́ ń léun tó wá kú gẹ̀rẹ́ kó kọjú sí yín tẹ́nìkan jí yín ẹnìkan kò sí ìdí ọ̀rọ̀ yín àmọ́ tó bá jẹ́ pé òní ń lé yín ti ń lé yín lọ tẹ́ wá ń bojú wẹ̀yìn báyìí tójú yín jọ ń ṣe gànmọ́ sí a jẹ́ pé èèyàn wá ń di ọ̀rọ̀ yín ẹ sì rojú ń tàn ṣe ń gbà míì ọ̀rọ̀ Ọlọ́run bá lágbára Ọlọ́run ọba ó sọnù kúríánì ó ní gbogbo nǹkan tí ń bẹ láàyè pátápátá o èmi Ọlọ́run ọba mo dáa àmọ́ nǹkan méjì ń bẹ ẹ̀yin fúnra ara yín lẹ dá nǹkan yín wàmọ́ àmọ́là sọ́ọ̀lì hàn fàlínàṣì fàmọ́ àsọ́há fàhàláìhà ó lẹ́nu tó bá ṣe dáadáa nù yín fàlínàṣì yìí ó ṣe fún ara rẹ̀ ni ẹni ó bá sì ṣàbùrù nù yín fàhàláìhà ó náà ṣe fún rẹ̀ ni kò ṣe fẹ́ nìkan ẹ̀rí wà téèyàn máa ń wù ń gbà míì ìṣesí èèyàn ìgbésẹ̀ èèyàn àti irú ọkàn èèyàn a máa lé ni téèyàn máa lé òpọ́ta ní dààmú èèyàn èyí wa ń kọ́ gbogbo wa pé ká máa kíyèsí wa ara wa ká máa kíyèsí ṣe wa ká sì máa kíyèsí èròǹgbà wa kó ń bà jẹ́ pé a máa lérò pọ́ta kan ní í ṣe ni tó jẹ́ pàwọ́ gan là ń ṣera wa ẹ ibi ọ̀rọ̀ wa gbé dúró lóòótọ́ ọ̀rọ̀ aṣọ ọ̀hún ó ṣe pàtàkì àmọ́ àdúrà gangan lọ̀rọ̀ yín kàn jù á wàá ṣe latif méje tí ń bẹnu kúrẹ́ hánì á ṣe fún yín tẹ́ni bá ti ají lójoojúmọ́ láàárọ̀ ẹ máa tẹ́wọ́ sọ́lọ́run ọba ẹ máa sọ pé ọwọ́ mi méjèèjì tí mo mú wáyé ọwọ́ mi méjèèjì tí mo mú wáyé. ire ńláńlá lèmi ò fi gbà ó ọwọ́ mi méjèèjì tí mo mú wáyé. ayé mi ò ní polúkúmọ̀ṣù. ayé mi ò ní. ń kọ fún yín ọ̀rọ̀ mi ò ní polúkú mọ̀ṣú. ọ̀rọ̀ mi ò ní pokúlú mọ̀ṣú. n ò ní fọwọ́ mi gbọ́mọ̀sìn ọwọ́ mi méjèèjì tí mo mú wáyé. ẹ máa sọnù lé a ṣètò àdúrà fún yín. ká fi yanjú ẹni tó wà ń bí tẹ́lẹ̀. ẹ ṣe gbọ̀n fún wa. ọlọ́run ní jáde. ajé arọ fiat. náà. zoro mọ̀nà. salamu alaykum. wa alaykum salaam. ah bisimilayi bisimilayi bisimilayi bó wá ní aláàjì nǹkan ṣe ọlọ́run ti pẹ̀tù sí. ẹ wo ojú kan náà ló ṣe wá wọn sì ń ṣàgídí. ọlọ́run tó ní látẹ́kẹ́rà bó sì ná ọlọ́run tó ní ájínà sí sì ná tó ní á mọ̀ ṣe kò láya tàbọ́mọ tá a bá lò pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run tó ní á mọ̀ jalè àtó nǹkan rẹ̀ gbé fáǹfààní ara wa náà ni mọ̀nàkà yìí ẹ̀rí tó máa sọ pé kẹ́yìn obìnrin ẹ máa ṣe sùúrù pé sùúrù ló gbà ọlọ́run ọba gan sọ pé iná láhà máa àṣọ bìrìn ó ní dájúdájú mi ọlọ́run ọba ẹ̀yin ó sùúrù mo wà ẹ wá rí ibi tọ́rọ̀ wá gbé dúró báyìí sùúrù lọ̀rọ̀ yín kàn. sùúrù náà ni sùúrù náà lọ̀rọ̀ mi. ẹ ṣe sùúrù kẹ níwà tútù gẹ́gẹ́ bí àdàbà. èmi ò pe aláàjì bá ń gbélé fàlájì mọ̀sùn sọ pé àmọ̀sùn yìí tó kú ọlọ́ọ̀nì jákè ọlọ́ọ̀nì jákè ọlọ́run ṣàánú wa á sì lè máa ṣeré. ṣé o ò ní rọrùn ẹ̀ fún o. ọwọ́ rẹ̀ ó máa ròkè owó gbogbo àwọn ọmọ tiẹ̀ náà bí wọ́n bá ń lọ báyìí wọ́n máa rálànà ó o ìgbà pé ọmọ agbọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bó ti rí àmọ́ èmi nìkan náà ni èmi nìkan náà ni. ẹ tó bá ṣìyà ló tí mo bá ti yanjú lé tibí tí mo bá yanjú lọ́wọ́ màá gbà àwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ bá tó bá ń ṣiṣẹ́ rẹ̀. tí ó da o kò ní báláyé fọ́ọ̀tì o ó ṣeun o ó bá ń dúpẹ́ lọ́wọ́ ìyá ó ṣeun ó ṣeun ó kù tọ́jú mi. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀. bàbá kí lè ṣe mí báyìí ẹyin Ade adé olúwàbí. ẹ mọ kọ́ládé ni. mo mọ kí lọ́kàn pẹ̀lú bí mo ṣe déyàn yín. bàbá mò ń padà bọ̀ wá bẹ̀ yìí. adé olúbá owó ṣùwò ló ń nà sí mi. owó ṣùwò ló ń nà sí mi o jẹ́ ya wọlé kó lọ bá ń káṣọ mi wájọ. tiẹ̀ ní sùúrù. sùúrù òṣìwò. sùúrù òṣìwò ló ń sọ sùúrù òṣìwò máa wáyé mi náà mò ń rí káàkiri báyìí ah ìwọ kọ́ládé kọ́ládé kọ́ládé tó máa sọ pé ah omi ló máa sí ẹja jìnnà kọ́ládé ṣàwọlé lọ bí ìmọ̀ aṣọ mi wá ọdí olú ma ní sùúrù ni o. sùúrù òṣìwò ló ń sọ. mo ṣe ní ní sùúrù kí ni ọ̀rọ̀ aṣọ kí ló ṣe ní ṣe pẹ̀lú ẹ kí n wá yé ẹ ṣé mi mo ṣayé bẹ́ẹ̀ ni. kọ́ládé àbí ṣé ìgbàgbé ló ti ń ṣe ẹ́ kíákíá báyìí ìwọ kọ́ ló mú mi lọ sọ́dọ̀ aláàfà mo dẹ̀ pè é lórí aago mo ṣàlàyé gbogbo nǹkan fún ẹ o wá ń sá ṣáà wọlé kọ́ bá má sọ tèmi wájọ. dákun ọmọ bó lọ̀rọ̀ aṣọ ti jẹ́. ẹ ṣe jùrè bàbá ẹ má wọrí mi àti ẹ máa sort out. àbí ẹ ló lò ẹ ò ní ọ̀rẹ́ mi yẹn. aṣọ rẹ ló bàbá bàbá ẹ̀yin tẹ́ mi lẹ tún ṣe mí bàbá. kí ni wọ́n ṣe lára rẹ wọ́n ló ṣe ra rẹ. ìwọ gan ẹ lọ wà ń di ọ̀rọ̀ ara rẹ ẹnìkan kan ò sí ń bẹ ìwọ ló lérí ire tó níwàá rè ó ti fọ́ gbogbo ẹ̀ pọ̀ ń gbádùn rẹ lọ́mọdé yìí. bàbá ṣe rí ngbà míì ẹ̀yin tẹ́bí wa náà lè máa sọ pé àsìkò máa ń wà àyè á wà kò ní sí ọ̀rọ̀ ìgbà míì dẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa wà kò ní sí àyè ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé méjèèjì ló wà lẹ́nìí àsìkò ọ̀rọ̀ dẹ̀ ti tó báyìí lórí ọ̀rọ̀ aṣọ yẹn ṣé wọn gbà tí mo dọ́dọ̀ yín tẹ́ni kí n kó aṣọ yẹn wá tí mo kó débẹ̀ tẹni kí n kó lọ sídìí igi màá máa pa ẹdìẹ sí lóòrèkóòrè tí n bá ti ń pẹ ẹdìẹ sí ọlá yẹn á máa dé owó yẹn á máa dé ah, ó kà mí láyà mo dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹ pé gbogbo ìwọ̀nba nǹkan bá ti ń ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ máa fi ń tóyàwó mi létí torí mo rí i pé òun náà ní òye gan mo ṣe délé mo kó mo rò fún. Eh, eh, ewu èmi ò fara mọ́ o torí orí tíṣù bá ṣe fún yàn á gbẹ̀jẹ̀ ẹ̀ àbí nǹkan tó ti ń di pé ká máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún tó mówó wọlé ṣé kò ti dàbí ẹni pé èèyàn ń ṣẹbọ sólódùmarè ni ẹ ṣe wá kúkú jẹ́ ká pa ọkàn wa pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ká máa gbàdúrà àdúrà ló ń gba agbára kan ah, ẹ wò owó kele gbígbẹ tòun tàlàáfíà ni. ó sàn ju òkèlè tútù tòun ti nira lọ. Hmm òkèlè gbígbẹ tó wá ní ká jókòó tì ńgbà yẹn òní mo wá jókòó tì òkèlè gbígbẹ ló wá di tútù pẹ̀lú ayọ̀dẹ̀ni mi ò ní ìnira kankan rárá àti rárá àmì sà bàbá sábàbí lásán ni ọlọ́run fi ọ̀rọ̀ yín ṣe o mi ò ṣe owó mi ò ṣe nǹkan kan o ọlọ́run kan sọ pé kó jẹ́ àsìkò kan náà and eh, eh, ìmoore tèmi fi hàn sí yín àkọ́kọ́ náà bí mi ṣe máa ń bá ìgbésí ayé tèmi káàkiri ni ìkejì mò ń wò pé èrò tẹ́ ní sí mi yẹn èrò ńlá ni èmi náà fi ń dúpẹ́ pé ẹ ṣe mo dúpẹ́. kí ló dé tọ wádọ tèmi mọ. ìdí tí mo wá fi ń sá fún yín látọjọ́ yìí ni pé mo mọ̀ pé tí mo bá yọjú sí yín mo mọ̀ pé ẹ máa bi mí léèrè pé ẹ ṣe mo lọ ń pa ẹdìyẹ sídìí gí ẹ ṣe mò ń da ẹ̀jẹ̀ sórí aṣọ yẹn mi ò dẹ̀ fẹ́ parọ́ fún yín torí ẹ̀ ni mo ṣe ògbódà ṣáàjìnrán máa fi yín lẹ̀ nǹkan tí ẹ bá dẹ̀ fẹ́ kí n máa ṣe fún yín tí mo ṣe ránṣá fún yín nìyẹn sá. kí ló dé tó ṣe wá fèmí láṣọ mi. Hmm, ṣé mo pé àtilé bọ́sílé ó máa ń nira díẹ̀díẹ̀ torí kò pẹ́ púpọ̀ tá a bọ́ síbí báyìí àtìgbà tá a ti bọ́ síbí mi ò lè sọ specific place tí mo náwó aṣọ yẹn sí mi níran ẹ̀ dáadáa mo dẹ̀ ti gbìyànjú mo ti wá wá wá mi ò rí mo wá wò pé ó dáa bóyá máa tiẹ̀ lè ráyè láti wá dáadáa nǹkan tó ń ṣe mí tí mo ṣe ń sá fún ẹ mo dẹ̀ mọ̀ pé ẹ jọ sáré fún mi ìṣẹ́jú kan excuse me sọ́tàn. bàbá ó tẹ̀lé gbìmọ̀ pọ̀ láti ṣe ní jàǹbá. ìwọ ló ṣe rẹ̀ ń jàǹbá. ìwọ ni ìwọ láwọn ìwọ ló jìbìtì ìwọ tó jẹ́ pé àtàn ṣe àjò irú mi ọ̀yọ́ owó lápò n ó fi ra nǹkan tí n ó fi ṣe àjò fún ọ àti sanwó fún mi ó di sẹ́ ẹ̀bùn tó yẹ kó fún mi ò ní fún mi ìyẹn máa ṣe dáadáa ni bẹ́ẹ̀ yẹn bá léríire kó fìwà re kàn ngbọ́ ọlọ́run ní kọ́wọ́ rẹ̀ ó wúwo tí ó sì tó tá a sì ń gbàdúrà sí rí bíbò fún ọ tí sì ń bò tó lè má fún wa ní ohun tó yẹ kó fún wa torí béèyàn bá rí májèsín lọ́nà èèyàn bùn ní tọrọ bọ́ọ̀rá gbàlagbà bùn kọ́ bọ̀ ẹni ọba yẹ kó ṣe dáadáa sí ṣe dáadáa sí wọn mẹ̀nẹ̀ wò tẹ́wọ́ rẹ̀ gbà gbà nbo lọ́wọ́ mi wà nbo lọ́wọ́ tiẹ̀ wà abẹ́ ẹ òkè lọ́wọ́ àfúnni gbé tó bá ti ń ṣe fún yàn báyìí ọ máa lọ iwájú sí ni ọwọ́ rẹ̀ ọ máa lo òkè àmọ́ bó bá ti ń tẹ́wọ́ tó ń gbà báyìí ọmọ ọ máa lọ ilẹ̀ báyìí rìn ọmọ náà bẹ́ẹ̀ tó bó ti máa jórí ilẹ̀ ní nìkan tán. sí ọ káàrí madé yìí orí nìyí o bàbá aláṣọ ń gbàgbé ẹgbàṣọ yín o nìyí ẹgbàṣọ yín sí ọ. ti káàtì ibi tí mo ní mo máa bá yanjú máa yanjú ẹ̀ máa sẹ́ni. bọ́bá sàtìrà èmi ọ̀tá ní fowó ẹ̀ ra nǹkan bó ti kí n fi ra fatalaisa tá ìgbín kó. ti ṣàní tó bá wọlé lè ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ní wàá ṣe o. bàbá aláàtọ̀ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ó ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ò ṣe ní lóore tó ń fúnni lọ́pọ̀ ìdí ọ̀pẹ rọ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ. a kì í láhùn ká ní òdodo ọ̀rọ̀ ni ará ilé àwọn wọn kò gbádùn àwọn ìpàǹpara ẹ̀ ó lóun kò wá tán ẹlẹ́rẹ̀gbẹ́ kò wá tán. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣoni lẹ́sẹ̀ afúnni nítàn ọ̀rọ̀ rẹ̀ alábàárìn tí ó ṣe ní lóore tó ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ̀ aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ. aṣọ ò bọ́mọ yẹ ọmọ yẹn ti rìn òwò ọjà tó o bá lè tó o bá ba ìwà ọwọ́ rẹ ní aláṣejù pẹrẹ ní tẹ́. aṣọ àwọ̀kù àwọ̀kù aṣọ ṣòkòtò àgbàwọ̀ bí kò ṣọ́ni lẹ́yìn.